ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun Sekinat Ọláìdíraji ní orúkọ mi olórí ẹgbẹ́ àtúnṣe Èkìtì tó fi orílẹ̀-èdè United States of America ṣẹlẹ̀ tó sì jẹ́ ọlọ́wọ́ ọ̀tún ẹni tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Èkìtì ìyẹn olóyè Ṣẹ́gun Òní olóyè Ayọ̀ Ọmọládé ti sọ wípé pípadà tí olóyè Ṣẹ́gun Òní padà sínú ẹgbẹ́ òṣèlú PDP yóò mú àtúnṣe àtúntò àti píparí aáwọ̀ wà nínú ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Èkìtì Ọmọládé tún sọ ilé yìí ṣàpèjúwe òní gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn kí àlàáfíà máa wà nínú ìlú àti inú ẹgbẹ́ tó sì lo àǹfààní ipò rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì alága yanyan ẹgbẹ́ ìṣèlú APC ẹ̀ka ti gúúsù nígbà tó wà nínú ẹgbẹ́ náà láti fi ṣe àtúntò sí ẹgbẹ́ ọ̀hún ó ní eléyìí yóò jẹ́ kí ó lo ìrírí rẹ̀ láti parí gbogbo aáwọ̀ tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì ìpàdé tó ṣẹ̀ wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì jẹ́ kó hàn gbangba bí ọ̀tá tó wà láàrin gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ náà Ayọ̀délé Fáyọ̀ṣe àti aṣòfin Bíọ́dún Olújìmí ṣe le tó kò ṣàìsọ ìdí tí ò ní fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC Olóyè Ọmọládé sọ wípé kò sí ìrètí ọjọ́ iwájú kankan fún Olúṣẹ́gun Òní àti àwọn olólùfẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC nítorí náà ló fi kúrò nítorí gbogbo ohun tí ojú rẹ̀ ń rí nínú ẹgbẹ́ náà lákòótán olóyè Ọmọládé sọ wípé rògbòdìyàn tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì ni yóò di àfẹ́yìn tí egun aláre ń fi sọ bí olóyè Olúṣẹ́gun Òní ti darapọ̀ mọ́ òun ẹgbẹ́ àwọn mùsùlùmí tó ń jẹ́ Islamic Movement of Nigeria IMN ti kọminú lórí ipò àìdára èyí tí olùdásílẹ̀ àti olùdarí ẹgbẹ́ náà ìyẹn Sheikh Ibrahim Elzazaki zakzaki àti ìyàwó rẹ̀ Zinat El-Zakzaki wà nínú ẹ̀wọ̀n tí wọ́n fi wọ́n sí ní ìlú Kaduna IMN sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù ààrẹ ìlú koro wọn Ibrahim Musa nínú wípé òun yóò di gbogbo ẹ̀bi náà ru ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà lórí tí nǹkan bá ṣe Ezazaki àti ìyàwó rẹ̀ nínú àtìmọ́lé tí wọ́n fi wọ́n sí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹgbẹ́ IMN náà wọ́n ní àwọn gbọ́ ìròyìn nípa rògbòdìyàn tó wáyé ní ibi ìtúnwà àwọn ènìyàn ṣe ìyẹn correctional center tí wọ́n fi wọ́n sí èyí tó sì ṣeé ṣe kí ó mú ewu bá Ezazaki àti aya rẹ̀. wọ́n wá ké sí àwọn alámòójútó ẹ̀wọ̀n ọ̀hún àti àwọn aláṣẹ ìjọba láti rí dájú wípé ètò ààbò péye lórí Sheikh ọ̀hún àti ìyàwó rẹ̀. lákòótán ẹgbẹ́ Islamic Movement of Nigeria IMN sọ wípé ìdí tí ìjọba fi sọ Elzazaki àti aya rẹ̀ sátìmọ́lé kò tọ̀nà rárá àti wípé wọ́n gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ láyọ̀ àti àlàáfíà ní kíákíá nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu wọn jáde ó jẹ́ ìtẹ̀ ẹ̀tọ́ àwọn ènìyàn náà lójúmọ́lẹ̀ àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe ìyẹn European Union ti sọ wípé òun yóò kó àwọn ọmọ orílẹ̀-èdè tó jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún tí a wà yìí tó jẹ́ ọ̀la òde yìí nítorí ìtànká ààrùn COVID-19 eléyìí ni wọ́n sọ wípé yóò wáyé bí àkọsílẹ̀ ààrùn kòrónà ní Nàìjíríà ṣe wọ àádóje pẹ̀lú àkọsílẹ̀ ikú méjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ Nigeria Center for Disease Control àwọn ọmọ ẹgbẹ́ European Union ní Germany France Austria Italy Spain Sweden Greece àti àwọn mìíràn ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti fi òfin de bàálù tó ń wá láti ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè yìí ní tí àrùn COVID-19 pọ̀ sí tó sì léwu púpọ̀ èyí tí wọ́n pè ní high risk COVID-19 places kí wọ́n tó ti gbogbo pápákọ̀ òfurufú pa àmọ́ iléeṣẹ́ aṣojú ilẹ̀ Sweden ìyẹn Sweden Embassy tó wà ní Nàìjíríà wá fi léde ní ọjọ́ ajé pé àjọ EU yóò wá kó àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tó wà ní Nàìjíríà láti ọjọ́rú ọjọ́ kejì oṣù kẹrin ọdún yìí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde gba orí ìtàkùn ayélujára Twitter wọn wọ́n ní ní ọjọ́ kejì oṣù kẹrin ọkọ̀ bàálù kan yóò kó àwọn kan láti Èkó sí Munich àti ní ọjọ́ kẹta ọkọ̀ mìíràn yóò kó àwọn mìíràn láti ìlú Àbújá sí Vienna lákòótán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ọ̀dọ̀ àjọ European Center for Disease Control jáde àkọsílẹ̀ COVID-19 nígbà tó máa fi di agogo márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta àkọsílẹ̀ COVID-19 ti di ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin ó lé láàádọ́ta ó lé lẹ́gbẹ̀rin dín méjì ìyẹn seven hundred and seventy seven thousand seven hundred and ninety-eight pẹ̀lú àkọsílẹ̀ ikú tó ti wọ ẹgbẹ̀rún mẹ́tàdínlógójì ó lé ní ọgọ́rin lé nígba ó dín mẹ́jọ ìyẹn thirty seven thousand two hundred and seventy-two. olùdásílẹ̀ àti àlùfáà ìjọ Living Faith Church Worldwide ẹni ọ̀wọ̀ David Oyedepo ti fi àwọn ohun amáyédẹrùn àti ohun ìtọ́jú àrùn covid nineteen. tó lè gbógun ti àrùn náà ran ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ eléyìí wáyé bí ìpínlẹ̀ Èkó ṣe bẹ̀rẹ̀ òfin kónílégbélé tí ààrẹ Muhammadu Buhari pàṣẹ rẹ̀ pé kí ó bẹ̀rẹ̀ láti agogo mọ́kànlá àṣálẹ́ ọgbọ̀n ọjọ́ tó sì ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó àmọ́ tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti sún síwájú di ọjọ́ ẹtì ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí àṣẹ ààrẹ ọ̀hún ló wáyé láti dènà ìtànká àrùn kòrónà tó ti ń ràn kiri báyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù alága ìgbìmọ̀ olùdarí ìjọ ọ̀hún nínú pòfẹ́sọ̀ sheriff fọlárìn pító ọ̀hún fi ọkọ̀ tó ń gbé aláìsàn pàjáwìrì ìyẹn ambulance ohun èlò àyẹ̀wò ara test kits ohun èlò ìyẹ̀ oru ara wò ìyẹn thermometers àti àwọn nǹkan mìíràn ran ìjọba ìpínlẹ̀ méjèèjì lọ́wọ́ pẹ̀lú ìlérí wípé ìjọ náà yóò tẹ̀síwájú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí gbígbógun ti àrùn kòrónà ní ilẹ̀ nàìjíríà yàtọ̀ sí àwọn ohun èlò ìlera wọ́n tún pín oúnjẹ fún àwọn mẹ̀kúnnù tófin kónílégbélé ọ̀hún kàn gbọ̀ngbọ̀n àwọn oúnjẹ náà ni irinwó àpò ìrẹsì ẹ̀wà àádọ́jọ àpò irinwó àpò gàrí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta gálọ́ọ̀nù òróró àti àwọn nǹkan mìíràn ni wọ́n fi ran àwọn ènìyàn náà lọ́wọ́ ilé ìwòsàn ìjọba Federal Medical Center tó wà ní ìlú Birani Kebbi ní ìpínlẹ̀ Kebbi ti sọ wípé kò ní fi àyè sílẹ̀ fún àwọn ènìyàn láti wá máa bẹ àwọn aláìsàn tí ń bẹ ní ilé ìwòsàn náà wò láti pagidínà àrùn COVID-19 torí ìpínlẹ̀ náà jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí àrùn COVID-19 kò tí ì wọ̀. aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun Táíwò adeleke Hasan jábọ̀ lórí rẹ̀ lónìí ni ó dé sí etígbò ní ìlú birnin-kebbi wípé ilé ìwòsàn FMC Federal Medical Center tó wà ní ìlú birnin-kebbi ti ṣe olú ìlú ìpínlẹ̀ kebbi jẹ́ kí ó di mímọ̀ fún ará ìlú kebbi àti agbègbè rẹ̀ pàtàkì jùlọ àwọn tí wọ́n ní aláìsàn ní ilé ìwòsàn náà wípé kò sí àyè àbẹ̀wò sí aláàárẹ̀ lásìkò yìí ìgbésẹ̀ yìí wáyé látàrí àti dènà pípín àrùn tó gbòde kan yìí káàkiri coronavirus àti láti tẹ̀lé àṣẹ ìjọba orílẹ̀-èdè yìí tí ó sì tún gbọ́dọ̀ ènìyàn tó ní láti dúró ti aláàárẹ̀ tó wà lórí ibùsùn pẹ̀lú dídínkù àpéjọpọ̀ àwọn ènìyàn ní agbègbè ilé ìwòsàn hospital premises tí wọ́n sì jẹ́ kí ó di mímọ̀ fún ará ìlú wípé àrẹ̀mọ má lọ òde ìlú má lọ òde ẹmu ó yẹ kí ó yí àrẹ̀mọ wípé kí àrẹ̀mọ lè dé ipò bàbá rẹ̀ ni pẹ̀lú àdúrà wípé kí olúwa bá wa lé àrùn burúkú jìnà ní orílẹ̀-èdè wa ọ̀rọ̀ kò pin síbẹ̀ o bákan náà lọ́mọ sorí ní ilé ìfowópamọ́ káàkiri ìpínlẹ̀ yìí ìṣe ni kò sí ààyè ọ̀pọ̀ ènìyàn nínú ilé owó pamọ́. níṣẹ́ ni ó níye oníbàárà tó gbọ́dọ̀ wọlé báyìí tí ọ̀rọ̀ sì ti di sọ̀kínsọ̀ jáde kí n wọlé pẹ̀lú fífọwọ́ pẹ̀lú oògùn apakòkòrò àìfojúrí. aṣojú kòròyìn Orísun ní àǹfààní láti gbọ́rọ̀ lẹ́nu dókítà tó jẹ́ òṣìṣẹ́ ní ilé ìwòsàn Federal Medical Center àti òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan ní ìlú Birnin-Kebbi ẹ jẹ́ ká gbọ́ wọn. mo jẹ́ ọ̀kan lára àwọn dókítà tó ń ṣe ìtọ́jú fáwọn aláìsàn ní ilé ìwòsàn Federal Medical Center tó wà ní ìlú Birnin Kebbi mò ń fi àkókò yìí rọ àwọn aráàlú kí wọ́n jọ̀ kán gbọ́ àwọn ohun tí àwọn aláṣẹ iléeṣẹ́ wa ń sọ láti jẹ́ ká dí àwọn èèyàn tó ń wọnú ọsítù wa yìí kù pàápàá jùlọ àwọn ẹbí aláàṣì tó ń wá sínú ọsítù látara rògbòdìyàn àìsàn pàjá àìsàn tó gbòde àìsàn COVID-19 tó ń mú ọmọdé tó ń gbàgbà la fi ń gbìyànjú ká dí àwọn èèyàn kù tó mọ̀ wá sínú hospital ẹni tó bá rẹ̀ nìkan la fẹ́ kó wà nínú hospital àpẹ̀lú ó pọ̀ jù èèyàn kan pẹ̀lú ẹ̀ gbogbo àwọn yòókù ká dúró ńlé a ní fẹ́ nǹkan tó máa jẹ́ pé gbogbo àwọn ẹbí a mọ̀ wá parapọ̀ nínú hospital píparapọ̀ yìí ó lè fa kàkálẹ̀ àìsàn covid nineteen yìí so mò ń rọ̀ wá kó kálukú wa ká gbélé ká jẹ́ kí àìsàn yìí kó mọ ká má bàa jẹ́ kí àìsàn yìí kó tàn káàkiri ẹ ṣé o. aṣojú ilé ìfowópamọ́ kan ní ìlú benin kebbi gbogbo bí nǹkan ṣe ń lọ òun ló fà á tí ọ̀rọ̀ ajé fi rí bí ó ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí dídá à ń dáwọn èèyàn dúró pé kán máa wọlé ní márùn-ún márùn-ún ó ṣe pé fún nǹkan míì látàrí pé láti lè ṣe ìdènà àrùn tó ń jà kálẹ̀ ní orílẹ̀-èdè yìí a dúpẹ́ pé kò tí dọ́dọ̀ wa ṣùgbọ́n a ní láti dọ́gbọ́n láti lè fi òpin sí ìdènà àrùn tí ò gbógun kọ́lọ̀ọ̀bá láàánú kó bá wa dẹ́kun. hasan taiwo adeleke láti ìlú birnin kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn orísun. ẹ káàbọ̀ padà ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.